kàyééfì àwọn ọ̀dọ́ ìjẹ̀bú gbé eégún agẹmọ jáde láti fi ṣépè fáwọn tó pa Mohbad bẹ́ẹ̀ báwọn tó lọ́wọ́ nínú ikú gbajúmọ̀ olórin hip hop ni olóògbé ìlérí olúwa ọ̀làdìmẹ́jì alọ́ba ẹni táwọn èèyàn mọ̀ sí Mohbad bá mọ̀ pé bí ọ̀rọ̀ ikú rẹ̀ ṣe máa rí nìyí bóyá wọn ìbá tún èrò wọn pa lórí gbogbo ìdúnkookò àti ìwà ìkà tí wọ́n hù sí yàtọ̀ sí pé ọ̀rọ̀ ikú olóògbé náà ti ń dá wàhálà ńlá sílẹ̀ tí ọkàn ọ̀pọ̀ àwọn tí wọ́n fura sí lórí ìṣẹ̀lẹ̀ náà kò sì balẹ̀ nítorí tí wọn kò mọ ohun tó lè tìdí rẹ̀ yọ oríṣiríṣi ìgbésẹ̀ làwọn olólùfẹ́ ọmọkùnrin yìí ń gbé láti rí i pé wọ́n ṣàwárí àwọn tó ṣekú pa ìmọ́lẹ̀ báyìí lára ìgbésẹ̀ yìí ni èyí táwọn ọ̀dọ́ kan tí wọ́n jẹ́ ojúlówó ọmọ bíbí ìlú ìjẹ̀bú nípínlẹ̀ Ògùn gbé pẹ̀lú bí wọ́n ṣe gbé eégún agẹmọ jáde lórí ọ̀rọ̀ ikú tó pa olóògbé náà nínú fídíò tó ṣàfihàn bí ètò náà ṣe lọ ni àwọn ọ̀dọ́ ọ̀hún ti ya àwòrán kan sí igbá àyà ẹní ìbílẹ̀ tí wọ́n fi gbé eégún agẹmọ ọ̀hún tí wọ́n sì tún kọ orúkọ ìmọ́lẹ̀ ìyẹn ìnagijẹ tí olóògbé náà ń jẹ́ Mohbad sára rẹ̀ onírúurú ìpè kàbìtìkàbìtì ni wọ́n ń ṣẹ́ fáwọn tó bá lọ́wọ́ nínú ikú olóògbé yìí èyí àtàwọn ohun míì tó ti ń ṣẹlẹ̀ làwọn kọ̀ọ̀kan tí wọ́n ń fòye bá ọ̀rọ̀ ikú Mohbad lọ fi ń sọ pé àbámọ̀ lágbà lọ̀rọ̀ ọ̀hún máa jẹ́ fáwọn tó lọ́wọ́ nínú ikú olóògbé yìí lọ́nà kan tàbí òmíì eégún agẹmọ kì í ṣe òrìṣà yẹpẹrẹ kan rárá àwọn aráàlú Ìjẹ̀bú níbi tí eégún ọ̀hún ti ṣẹ̀wá pàápàá sì mọ irú agbára tó wà níkàáwọ́ rẹ̀ ìdí rèé tí wọn kì ṣe fi ṣeré tàbí ṣẹ́ ìpèfé èèyàn láì nídìí rárá adéwálé adéoyè ló ṣàkójọ ròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn aláròye online faith adébọlá ló kà á sétí ìgbọ́